مالك يوم الدين ثم الصلاة والسلام على رسول الله الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أدعو الله سبحانه وتعالى ìkí ọlọ́run àti ọ̀la ìmáàlú wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gba ara níbi ìnáwó àti àdéhùn gbogbo mùsùlùmí tí ń ṣe ìsìláàmù ìsìláàmù ní ṣe tí wọ́n ó fi gbàgbọ́ fi ìjọsìn fi fi gbogbo obìkọ́sí tí wọ́n lóríwá wa subhanahu wa ta'ala ko bá ce yanu da fún gbogbo wọn wala la ilaha illallah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل

قل صدق الله واتبعوا ملة إبراهيم حنيفا وما كل الطعام كان ìkẹyìn ìkẹyìn ìgbẹ̀yìn ọ̀nà lọ́nà ìkẹyìn ìkẹyìn akọ́kọ́ ọ̀nà lọ́nà àkórí ìjìní àrìnrọ̀nà lọ́nà àkórí ìjìní ìparí ọ̀nà lọ́nà àkórí ìjìní àkọ́kọ́ rọmọbọ́nà ìjẹ́ ìkẹ́mi àárín rọmọbọ́nà ìjẹ́ ìkẹ́mi ìjẹun rọmọbọ́nà àṣẹrú dọ́nà àkọ́kọ́ rọmọbọ́nà àṣẹrú dọ́nà àárín rọmọbọ́nà àṣẹrú dọ́nà ìparí rọmọbọ́nà. شريك أدل وراء ọba tó ń gbogbo ayé ọba gbogbo ẹ̀dá pátá abẹ́ ìkápá rẹ̀ gbogbo wá wà ó jẹ́ màláìkà ni ó jẹ́ èèyàn ni ó jẹ́ àjànú ni ìmí nínú táàmù tí ń mí kò mí nínú táàmù tí ò mí gbogbo wọn. lábẹ́ ìkápá ọlọ́run ọba lára adúpẹ́ fún ọba náà àwẹ̀ méje lẹ́nu ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ èyí tí a ti gbà sẹ́yìn a lè rí gbà padà náà èyí ọjọ́ keje táwọn bẹ̀ nínú rẹ̀ ẹni tálẹ̀ ẹ̀kẹ́ ní òní má bá àbí tí òní sún bá ọlọ́run ẹni tí ó lùgbà parí ọlọ́run ẹni tí sojú rẹ̀ ẹ̀bẹ̀ tí wàá tó wọ ọlọ́run wọn jẹ́ ilé yíta ṣe náà yàtọ̀ pọ̀ rẹ̀ láyé kó sì gbádùn bàdà fún wa torí wípé gbogbo ní ọ̀rọ̀mọ̀tọ́ọ̀nù ìkẹ́ ọlọ́run bá ní gbogbo ní ọ̀rọ̀mọ̀tọ́ọ̀nù àforíjì ọlọ́run bá ní ìpẹ̀sẹ̀rẹ̀ ọlọ́run bá ní gbogbo ara lẹ́yìn ọ̀rọ̀mọ̀tọ́ọ̀nù wáyé ìlà ayọ̀ ó jà ọ̀ọ́ ọ̀ọ́ omi àìyàn. gbogbo inú ọmọdọ́n gánà alẹ́ lọ́lọ́run sọ àwọn èèyàn kan bẹ̀ ń wọ ọmọ anátẹ́lẹ̀ tọ́lá àbújá ìtumọ̀ wákàtí ìyẹn wípé ọmọdọ́n alẹ́ rẹ̀ ọlọ́run sọ àwọn ẹrú gbogbo wa lẹ́rú ọlọ́run ẹni tí ó wà wọ ìlú ọlọ́run náà nínú wípé ẹ̀ṣọ́ ọlọ́run gbogbo ẹni tó ti jẹ́ ìwọ ọmọ aná tẹ́lẹ̀ ọlọ́run wa yọ ọmọ kúrò nínú ọmọ aná afọ́kọ ọmọ sínú ọmọ àlùjẹ́ náà bọ́lọ́run bá lè ṣe èèyàn ti rí ilé ayé wá lè la yòókà ọ̀ọ́rùn àti gbogbo ṣe eré ibi tá a ti sùn lánàá sọ́ọ̀tù àmì mọ́ránì afárísí àyà mi ti wọ́n náìtì tù láti fẹ́ gbé e tàbí fẹ́ sún síwájú ibi tó ló wá wá ti ń sọ wípé láwọn متاعا تنفقون مما تحبون ọlọ́run ti yanjú àwọn tí wọ́n ṣe síláàmù díẹ̀ wọn kó ní síláàmù wọ́n tún bọ́ ní ẹ̀sìn míì wọ́n wá títí tí wọ́n fi kú bá ti ọ̀rọ̀ lórí ibi tí ó tán náà lù àwọn gbogbo olóyè ńlá sí tọ́kítírì àníṣe àlàyé ayọ̀ tí ó wà tẹ̀lé ọlọ́run afẹ́rẹ́ sàlàyé nípa iṣẹ́ ńlá kan nínú iṣẹ́ ẹ̀sìn wa òun náà ní ẹ̀yìn fàákùfì ṣẹ̀dí ńlá nínáwó tó ju ọ̀nà ọlọ́run bí ká gbàwé sí ibẹ̀ nínú ìpínlẹ̀ nínú dáadáa tóbi àdúgbò ará àdúgbò gbogbo ilé kódà ká sọ ọdún iléyà ní ọdún ìṣúná àwọn ẹni bó ti jẹ́ sìnkán lọ́run bẹ́ẹ̀ náà ní kánáwó sójú ọ̀nà ọ̀lọ́run ẹ̀sìn ni ààfin wojú ilé ọlọ́run bá ní ó sì lẹ́kọ̀ọ́ ó ní bá a ṣe ń lò kì í tiẹ̀ ṣe pé mo lówó lọ́wọ́ mo sáà fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run ó lẹ́kọ̀ọ́ bí mo bá fi ẹ̀kọ́ ọlọ́run ọba náà owó náà sójú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run nínú kọlọ ọmọ ti ẹ̀gbá lọ́wọ́ èèyàn rárá àbí kó gbà tí lágbájá èèyàn látara kó kéré kó kéré tó lára ló wà fún sọ wípé láàrin sáná pọ̀ àjá tuntun tí ó kó kó ní tuntun. mímá àtúnṣùgbọ́n ẹ̀rẹ́ rẹ̀ ní dáadáa níwájú ọlọ́run láàrin tàná lóde ẹ̀rẹ́ ìrántí náà wà níwájú ọlọ́run ẹ̀rẹ́ ìrí oore níwájú ọlọ́run lè àyìnà kẹ́rìnà tàbí ṣàlílà tún lè kúlù fàyọ̀rọ̀ torí pé èyí jẹ́ àlẹ́bẹ̀rẹ̀ nínú èdè lárúbáwá gbogbo orí òun ló kó sínú ẹ̀ afá àwọn àdàlẹ́rù àríyún alayhi rahmatullah wọ́n ní albir ismun jamirun nínú khayrati wa huwa tariqul musilu ila aljanna wọ́n ní tí ń jẹ́ albir ó ní ó ọ̀kan tó kó àkójọ gbogbo tí ń jó orí òun náà ní ìlànà tí mú yàn án dénú àdúgbò náà àlùbíwù ó wà tọ̀rí olùmọ̀ sílò ìlà ìjánà òun ní léèrè tí ó dìbò yàn ọ̀rọ̀ àlùjánà gbogbo ohun tó ti jẹ́ bẹ́ẹ̀ là ń pè ní àlùbíwù ẹwà àlùjánà ní ìlànà tẹ́tọ̀ lẹ́bi débẹ̀ ẹ̀ lè وأنفقوا مما تحبون حتى لا تنفقوا مما تحبون àyàfi ìgbà منك bá ná nínú nǹkan tẹ̀yìn náà nífẹ̀ẹ́ sí. ó dìgbà bá náwó tẹ nínú nǹkan tẹ nífẹ̀ẹ́ sí tójú ọ̀nà ọlọ́run nígbà náà lẹ́tọ́ lórí níwájú ọlọ́run torí pé ṣe ẹni owó dà ń sọ yìí ń ṣòro náà tí ìbátan ti parí ìgbàgbọ́ sára èèyàn kányányá pàápàá jùlọ lórí ilé tí tó àwọn kan ní owó dùn ní ẹ̀rọ yorùbá nìyẹn owó ní ó ibi tó wà ayé ibi tó ní ibi ìbá ti ń da lọ́wọ́ wípé irun mú lówó kò ṣeé fàájú kí n wá kóró owó bẹ́ẹ̀ jọ tó bá lè lọ ọ̀nà ọlọ́run pẹ̀lú ìfẹ́ ara rẹ̀ pẹ̀lú òdùnnú rẹ̀ nígbà náà ní oṣù o níwájú ọlọ́run irú ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá tún sọ láyé mi wípé wà ويتيما ونصيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا من طيب نفسه owó tí ó nà tí yóò láti nù jìdòjìdò ọ̀ka tiẹ̀ pẹ̀lú bó ṣe dààmú kó tó yẹn tó ó wá na tí bàbá tó ṣe sáyẹn ó na tí sunna ní Muhammad ṣe gbòòrò tí ó ti fẹ̀ ó na tí òfin ọlọ́run ó ti káàkiri iná sọ́dọ̀ ara lé iná sọ́dọ̀ ara àta iná mọ́sálásí bẹ́ẹ̀ iná na fáwọn irú ẹni bẹ́ẹ̀ ló lè rí orin níwájú ọlọ́run wà máa tún fi kú omi ṣẹ́ bí ìpín فإن الله به عليم وما تنفقوا من شيء فإن الله به عليم ọlọ́run wá ní gbogbo yòówù wà máa tún fi kú mi ìṣeré ní kò sí kankan nínú tó bá wù kẹ́ náà wà máa tún fi kú máa harfun nakira tó bá ti wà pẹ̀lú harfun nafi tó bá ti wà pẹ̀lú nakira yóò fi ìlú lọ ìmú mi lọ́dọ̀ àwọn àpá ẹ̀kẹ́kọ̀ọ́ wà ní gbogbo tó bá ti ń jẹ́ irinṣẹ́ ìta tó ń tó bá ti wà níbi same usage pẹ̀lú tí ń jẹ́ natural ní tí mọ̀ fún wa ní àlàáàlì ní tó wà generic ní tó jẹ́ pé gbogbo ògbò ní gbogbo nǹkan yòówù tó bá wù kẹ́ ná ìdàgbìnkè kéé owó nìkan làá máa ń ná síjọ́ ọ̀nà ọlọ́run ni. عملنا الماء عمل عتاي عملنا وي عنا أبرا عنا يكو عملنا شيء وما تنفقوا من شيء فإن الله به عليم وما فإن الله به عليم إن تبروا كلمة تنو يدوما كتبت tinu tinu lẹnu náà irú ẹni tó bá ń bẹ ìwà alákọọlẹ ń bẹ lára rẹ̀ ìjẹra na ọba ń bẹ lára rẹ̀ òun ló fi bí torí pé nínú àdámọ́ ọmọ ẹgbẹ́ yẹn bá ti sọ síwájú ẹ̀mí rọ̀ owó púpọ̀ ẹ̀mí somówó púpọ̀ bóun yẹn ti wá kéré tó lọ́wọ́ èèyàn bó ti pọ̀ tó lọ́wọ́ èèyàn kéèyàn lè múnú rẹ̀ jáde láti fi ti tọ́ lọ́rùn ìmọ̀ ìpéyàn ti dé ipò tó ga nínú wípé ìgbàgbọ́ níwájú ọlọ́run ni bẹ́ẹ̀ ni bá náà gbogbo nǹkan tó máa sójú ọ̀nà ọlọ́run ni ó ń se dáadáa táwọn ìlú ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ṣe dáadáa fún náà padà yóò mọ pé kò ń gẹ́ lọ́sibí àwọn iṣẹ́ àwọn ìwà ìtújá pé ìrìn òun lè láǹfààní àṣírí àbíkéyàn máa mọ nínú bẹ́ẹ̀ ẹni bá nínú bẹ́ẹ̀ ọlọ́run kò ní wà rí yóò ṣe gbogbo ibi ṣe dáadáa irú ẹni bẹ́ẹ̀ ló níwà tó ga jùlọ òun ló níwà tó dáa jùlọ òun ló níwà nípò tó ga jùlọ wájú ọlọ́run gbogbo ń tá bá wá náà fa inna Allah bihi alimun fa inna Allah bihi gbogbo ń tó bá wù ká ọlọ́run ọlọ́run nípa ẹni tí ń náwó àníyàn òní ti ń náwó tí àníyàn mo ti náwó sẹ́sìn títorí káyé ni ee àbíyá àṣírí kò lè ápùmọ́rù kásìrì ti ń gbọ́ ti rí mi ń jẹ́ níwájú ọlọ́run mi. gbogbo náà ní wọ́n sójú ọ̀nà gbogbo náà agbára náà agbára gbogbo nápò gbogbo náà àṣẹ náà àṣẹ tẹ́yìn tó sójú ọ̀nà ọlọ́run hápì ìfún ń ṣe dáadáa owó ìṣòro wa ń owó ní tí ìbá jọ kó náà tó ń kó jọ náà fún wa kò sí èso fẹ́ dé owó níní lórílẹ̀-èdè wa àmì ní yòókù lágbàáyé kò sí èso mú wa tàbátà wá ná tọrọkọwọ tá a fẹ́ ná fẹ́ ná ká ná torí tọlọ́run bá ní tùdúkọ́lọ́run bá nínú ẹ̀wá o ẹni já ní ẹja tẹ́lẹ̀ nínú ẹ̀sìn ń bá wọn dá ẹ̀dá nínú ẹ̀sìn má tori torí pé òun wákò kan láàárín àwọn jẹ̀mọ́ mùsùlùmí tó ti ń gbóhùn yẹn kalẹ̀ àbí torí o lò lẹ́nu nínú mọ́ṣáláṣí jẹ̀mọ́ kò lè jásí pé wọ́n ló máa pàṣẹ fún ìmáàmù ìlú tó náwó central mosque yẹn àbí mọ́ọ̀kì míì náà ni ó tà ní ìmáàmù wọ́n wá náwó dáadáa síbẹ̀ torí kó pa fún ìmáàmù gbogbo yòówù tẹ́ ẹ bá ń ṣe tó bá jẹ mọ́ sáyé bẹ́ẹ̀ láìní ayé ayé náà torí sáyé náà lẹ́dẹ́dẹ́ kò èyí torí tẹ̀sí bẹ́ẹ̀ sì lẹ́yìn náà sáyé náà bó bá wọ ọlọ́run ni àmọ́ èyí tẹ́ ẹ bá ti ná sí tojú ọ̀nà ẹ láìní ní ọ̀nà sọlọ́run nìkan sí ẹ mọ̀ ní àníyàn pé kán lè dìbò fún mi ẹjẹ́ náwó fún dáadáa nínú jẹ́mọ́ wa torí tí bá fẹ́ gbé pápò sí ibò àti náàmù àti lèdání àti gbogbo jẹ́mọ́ tí wọ́n lè jáde wá wìtìwìtì tẹ́ni wá dìbò fún mi tó bá ti pa nínú ẹni nìyẹn kò sí nkẹta tẹ́ẹ̀dì bá wọn ju ọlọ́run ọlọ́run fún màníyàn a lè pa nínú ara wa mọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn ọlọ́run ńlá káyọ̀ kó sọ̀rọ̀ dáadáa jáde fífi ńlá títọ̀ lọ́run ṣùgbọ́n àníyàn tiẹ̀ àníyàn tó fẹ́ kó mùsùlùmí lẹ́rú nínú òru tó ti náwó sẹ́yìn ni gbogbo àwọn ọ̀sẹ̀ wọ̀nyí ẹjẹ́ àgbìyànjú ká tún ṣe bẹ́ẹ̀ náà ní tètè wípé òógùn ara nínú sójú ọ̀nà ọlọ́run òógùn ara wọ́n fẹ́ kọ́ mọ́ṣẹ́ láti ìdí kan kò lówó tí ó nà gbogbo ọjọ́ tí wọ́n bá ti ṣiṣẹ́ iṣẹ́ ńlá ni ọ̀bọ̀ ọ̀fẹ́ ẹja sàmì wọn ṣe ẹja sàmì wọn ṣe gbogbo tó bá ti jẹ mọ́ pé ààfin ojú rẹ ọlọ́run ẹja sàmì wọn wá darí lórí torí pé Allah subhanahu wa ta'ala kúrò nínú ìwọ̀ rẹ̀ láti inú sọ̀yìn Bukhari sọ̀yìn Muslim bákan náà al-Musnad ibn Ahmad tó bá yọ ní sọ àwọn àfáwọn yìí wọ́n ní Abdullahi abdullahi ọmọ abu tolha ó gbọ́ anas ọmọ malik tó sọ wípé yẹn ní pé abdullahi bàbá rẹ̀ abu tolha wọ́n ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí abdullahi lóhun gbọ́ sí anas kò gbọ́rọ̀ yẹn gẹ́gẹ́ lẹ́nu bàbá rẹ̀ ó gbọ́rọ̀ yẹn lẹ́nu anas ní sísọmọ malik anas ọmọ malik yìí ọmọ ọ̀dọ̀ àná Muhammad ní sallallahu alaihi wasallam tó ló ń tí ò dín ní ọdún mẹ́wàá ọdún àná Muhammad sallallahu alaihi wasallam. torí kó ń ṣe ọlọ́run tó gbòòrò Madina ó wá ń rú yẹ́lẹ́yìn ànábì kó tiẹ̀ rí ọmọ kékeré kan tó lè máa pè ránṣẹ́ wípé á ah, mo fẹ́ ra lápèjúwe ẹ bá ra airtime wá kí ni ọmọ ránṣẹ́ lápèjúwe afẹ́rìfìlì gáàsì ní ìdá wa ẹja ara mọ̀ ẹ̀ ànábì ń rò bẹ́ẹ̀ lẹ́nu kíkún sí ìrọ̀ ọmọ kékeré tó lè máa bó òjíṣẹ́ bẹ́ẹ̀ ló kàn gbọ́ tẹ́nìkan ń sálámà tó ń kalẹ̀ fún yóò dúkìá ní ó di ọmọ àná ó di ìyá àná pẹ̀lú àná tọ́ ọmọ rẹ̀ wọ́n ṣe ọlọ́run dáa lóhùn ní bisimilá wọlé ó ní wà ní sallallahu alayhi wa sallam ó ní àná tọ́ ọmọ mi rèé kó mọ gbé lọ́dọ̀ ìwà ànábì tó bá ní tẹ́fẹ́ ìfẹ́fẹ́ tó bùkátà sí tó rọmọ kíké tí ó bọ̀ sí alẹ́sìn náà mímọ̀ bọ̀ sí tó mọ gbé lọ́dọ̀ ìwà ànábì láti ìgbà náà ní alẹ́sìn ìjọmọ inú ilé àná Muhammad sallallahu alaihi wa alihi wasallam ó sì ló bẹ́ẹ̀ pa ànábì kúrò tó kù nílé ànábì tí ń jáde pé tó lù lọ́dọ̀ ànábì kò dín ní ọdún mẹ́wàá torí pé ń ṣe ọlọ́run dé gbòòrò Màdínà ọdún mẹ́wàá náà ló lò fún ètò láyé tẹ́lẹ̀ tọ́lọ̀ fi ṣe lọ́wọ́ ọ̀fẹ́ arẹ́sì ní sọ wípé kìánà Abu Talhata ẹ̀tàrà sọ̀rí gẹ̀lẹ̀ mẹ́rin ti máa rẹ̀ ó ní tẹ́rí Abu Talha òun ẹni tó ní dúkìá jù nínú àwọn sàhábé tí ń gbégboro Madina àwọn sàhábà tí ń gbégboro Madina là ń pè ní tọ́jọ́mọ Madina là ń pè ní al àwọn sàhábà tọ́jọ́mọ Maka táwọn náà padà wá sí iṣẹ́ láti mẹ́kà lọ màdínà là ń pè ní almuhajirun so àbùfọ́lá yìí ọmọ màdínà ni gbogbo tí wá ń jẹ́ mùsùlùmí màdínà lásìkò yẹn o kò sẹ́ni ní owó lọ́wọ́ tó kò sẹ́ni ní dúkìá tó ó ní property káàkiri wàkẹ́nà àdàm wáyé bẹ̀rọ̀há bẹ̀rọ̀há bẹ̀rọ̀há. méjèèjì náà ni áwòdì rúhà èyí tó wá ní gbogbo dúkìá tó gbogbo àìtú ní ọgbà oko sí èyí láì jù ní gbogbo àwọn ọgbà oko yìí òun ní bẹ ní bẹ̀rẹ̀ rúhà tó pa ìkan ni wàtáàlì tẹ̀lé ọgbà oko yìí ó wà ní mọ́ṣáláṣí àná wa وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها سجد oṣù náà máa wọnú ọgbà oko yìí tọ́mátì léèyàn ní ọgbà oko bonifan lọ́dọ̀ àwọn sàhábà nígbà náà èyí tó kọ́mọ̀tì ní kíyàn ní ọgbà làbídùn ọgbà dábínú yìí à ń pè ní làbídùn láwọn àyíká nílẹ̀ yorùbá à ń pè ní láwọn òun náà ní oṣù tí lóògùn ń pè ní déètì pàápàá jùlọ àwọn dábìlì tí wọ́n bá gbé ní gbòòrò mọ̀dínà a máa ní kìnní a sì máa wà mọ́ nutritious ju gbogbo àwọn dàbílì tí wọ́n gbé lára àmì ìtókù lọ ní gbòòrò sòrìkìlíà lóbi dèní náà ni màdínà náà ni wọ́n ti ní dàbí ní dèní màdínà ló pọ̀ sí jù lóríṣiríṣi ní ọ̀rá rẹ̀. so àwọn nǹkan wọ̀nyí ni àbútọ́ lẹ́hánú lọ́gbà òkú tó pọ̀ dàbí inú ìran náà bí kéèyàn ní bí kòkó ẹni ni kódà lénìí ẹni bá ní kaṣú fan tó gbìn tó tó gbìn òwò ńlá ni tó bẹ́ẹ̀ náà nírú àwọn ọgbà òkú yìí jẹ́ ó wá ní kan bẹ́ẹ̀ tó ń bẹ lódì kejì mọ́ṣáláṣí àná omi tó wà níbẹ̀ yóò mú omi tó má ànábì wúrẹ̀ níbẹ̀ kọ́lá ẹ̀nà anáti wá ní fẹlẹ́mì ẹ̀nẹ́gbẹ̀rẹ̀ lẹ́yìn tẹ̀lé rẹ̀ bí ọ̀rọ̀ hàìkẹ́ tó ń sọ̀kọ̀ bí màtò ṣùgbọ́n ìgbà tí ẹ̀yà táwọn ti fúnra wa ń sọ̀kalẹ̀ láyà tọ́rọ̀ tó ń sọ wípé ẹ lè rí dáadáa àyà àgbà tẹ bá tó ń ná nínú nǹkan tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ọ̀nà àbùtọ́lá àbùtọ́lá wa ní yàrá tó lọ ìwọ̀n iṣẹ́ ọlọ́run إن الله يقول لن تنالوا البر حتى تنفقوا مما تحبون فوقون تبوا وصني الله ني أعلي لدادا لدوه أيهما تابان من تاني تسي جلو وإن أحد موالي إلي بيروحا nínú gbogbo àwọn dúkìá tí mo ní èyí tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tó kù mí jù tó sì máa tí wà nẹ́bí náà máa ń sábà wọ bẹ̀ tó ń nínú rẹ̀ ha sẹ́dẹ̀ kọ̀sùn lè láà mo ti wá sọ di endowment ẹ̀yìn mo ti e kalẹ̀ mo máa sàárà àwọn sọ ha mo fẹ́ kí wà kó jẹ́ savings fún mi níwájú ọlọ́run àrùjù dọ́dọ̀ ha mo ń rántí orí tí ń bẹ lára wọ́n bó sọ̀rọ̀ ha ẹ̀ńdọ́mọ́ ìtàhálà bákan náà mo fẹ́ fi sábẹ́ savings lọ́dọ̀ ọlọ́run kí ni wọ́n máa yá àdé ní níwájú ọlọ́run báyìí tó lè dé bá mi bá jẹ hmm? kí ló ní ilé ẹ ẹ lọ́dọ̀ ọlọ́run kí ló ní bèrè rẹ lọ́dọ̀ ọlọ́run kí ló ní bèrè rẹ lọ́dọ̀ ọlọ́run kí ló ní bèrè rẹ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ sábà kúta tààrọ̀ ń tààrí kí ló ní bèrè rẹ lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ sáà bá pàdé ọlọ́run àjẹ̀dá wa kí ló ní jọ mọ pápílẹ̀ ayé ilẹ̀ ó jọ yé wa wọ alákọ̀ọ́kọ́ wò ó jọ yé wa kò sẹ́ni tó jù sáyé ṣùgbọ́n kí la níwájú ọlọ́run kí la fẹ́ bá pàdé níwájú ọlọ́run àwọn sàhábà ẹ̀rí mélòó ló ní ilé iṣẹ́ tí wọn náà lè gbé kalẹ̀ lẹ́ẹ̀gbẹ́ owó ìdìkọ́ lọ́run àwọn ọmọ oko àwọn oko oko ọ̀rọ̀ ẹgbẹ́ ni oko àgbà ni ọmọ òwúrọ̀ kan àwọn ọmọ tó ṣe wípé wọ́n ń gbélé ayé bàbá wọn ń bẹ ìyá wọn ń bẹ àwọn bí aláìsínà ẹ̀ wọn àwọn ilé iṣẹ́ ńláńlá yìí tó lójú kalẹ̀ fún wa tó kẹ̀ní ẹ̀yìn òṣìṣẹ́ ẹ máa fi sẹ́nu bẹ̀ ẹ máa fi sálárì ara yín èyí tó bá tó kì í profit ẹ máa fi bí ya bùkátà gbogbo àwọn unprivileged children àwọn ọmọ tí wọn ò léèyàn tí ó gbé wọn lọ́wọ́ sókè láwùjọ ọmọ mùsùlùmí tó ń jẹ gbèsè àbí mùsùlùmí tí bèrè fẹ́ ẹ máa bá wọn ọ̀pẹ́ẹ̀tì tí ń jẹ́ gbèsè wọn èwo ló ní ládùúgbò yìí ní yìí rè ha ìyá lọ lọ ìháyè wọn ń ṣe ọlọ́run ọgbà ọkọ̀ omi tí mo fẹ́ràn jù yìí ìwọ náà ti bá fi hàn kó sí fún wa ṣe wá ní ذاك مال راجح أنا كنت يريد رأيكم ọ̀rọ̀ yẹn sojú ẹ̀ ní kò sojú àjòjọ́ ìgbà tó jọ màbú tọ́lẹ̀ pa ẹnu anásọ̀mọ́ mẹ́rin kò tọ́lẹ̀ yìí sojú ẹ̀ ní àjòjọ́ ìgbà tó tọ́lẹ̀ àjọ ti gbà á anábì wa ní dókdó ẹ ẹ níbi lárúbáwá máa ń dókdó ogbóró tẹ̀fí wọlé ìjọ tó bá yàn lẹ́rù nǹkan tí ó káyàn láyà hmm, nǹkan tó jọ́nà lójú ó ju àmì lójú pé ah, ọgbà owó yìí ó mú wọlé gan fún wọn àbútọ́lá ó mú wọlé gan ó wà lórí tébù gan ni wọ́n ti fẹ́ gbé kalẹ̀ fọ́lọ́run وقد سمعت وانا ارى ان تجعلها في الاقربين الله اكبر alùpùpù mẹ́lìkì ni mo fi kí ara mi gbọ́ tí alẹ́kì sọ pé òtí mo rí sí ni wípé wọ́n gbé kalẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ ná gbogbo ohun tí ń bẹ ní oko yìí ná fún mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò ná fún àwọn fámìlì ẹ̀ ló ń já fàmí ẹ̀ fàkọ́lẹ̀ àbùtọ́lá àbùtọ́lá wa ní àfààní yàrá fún ọ̀wọ́ nítorí kí n ṣe yẹn màá ṣe é. فقسمها أبو طلحة في أقاربه وبني عمه أبو طلحة باكم بوبو وأوكي ọgbàlà gidi ó bá kún gbogbo ẹ̀ ó pín fáwọn mọ̀lẹ́bí ẹ̀ ó pín fún àwọn ọmọ ọ̀nkù ẹ̀ ẹ̀rí torí pé ìpìlẹ̀ kéèyàn náwó sójú ọ̀nà ọlọ́run kan ní kókó náwó fún fámìlì ìyá rẹ̀ bàbá rẹ̀ mọ̀lẹ́bí tí wọ́n súnmọ́ tó kan mọ̀lẹ́bí tó jìnà lórí tó jìnà rere díẹ̀ hmm? mo ti wá nínú ayé àkànní sọ́ọ̀mù bá kọ̀rọ̀ yẹtàlóhùn máa dára yóò fi kú ni kò ní máa àǹtàkùtù nǹkan فللوالدين والأقربين بالمعروف حقا عليهم wọ́n máa lè wọ àyà mi léèrè wọ́n ní bó láti máa ná àwọn owó wa tá bá ní. sọ fún wípé iṣẹ́ máa ná bẹ́ẹ̀ máa ná àwọn owó náà fáwọn mọ̀lẹ́bí yín bàbá ìyá àwọn làkọ́kọ́ ìyàwó ọmọ fún wa àwọn rẹ àwọn ilé là ń kẹ́kọ̀ọ́ ta ìgbà tí gbogbo àwọn tí ń bẹ nígboro tó bá ń ṣe alayé bàbà sàràkí ti wá nìyẹn olówó ń wá nìyẹn mọ̀rọ̀dì náà ní ti wá nìyẹn ìyàwó rẹ̀ jẹ́ ìyàwó ilé ọmọ náà ó sùúrù sàn bàbá rẹ̀ náà ń pèbí ńlé ìyá rẹ̀ náà ń pèbí ńlé òòdà ọ̀rọ̀ wọn kìkẹ́ ń torí pé mo lẹ́nu ṣíṣe mo lẹ́nu ṣíṣe kéèyàn mọ́ tẹ̀lé ara instruction or guidelines Islam gbé kalẹ̀ agbọ̀dọ̀ tẹ̀lé torí pé iṣẹ́ ni tàbí ní títí àwọn ọ̀sán wọn pààrà kó gba ní ìbáàdà fún wa ilé ìjà mọ̀ wípé ìnáwó sójú ọ̀nà ẹ̀sìn iṣẹ́ ńlá ni bàbá lè ṣe Allah subhanahu wa ta'ala yóò sàn wá ní ẹ̀sìn rẹ̀ dáadáa náà kó ló tọ́ àná. كل طعام كان إلا البنين islam àwọn àfa òru tí wọ́n ń túmọ̀ kùránù wa gbogbo àwọn àyà sínú kùránù ló ní tànásù tànásù ní correlation ní àyà kùránù takura wọn máa ń ara wọn ni wọ́n sì máa ń so nínú tó tí ò bá náà tún máa tí ń hájú sí ní kí kò ní rí wa Quran le ha bee ni الصور كلها بينها تناسب láàrin gbogbo àwọn sọ́ọ̀ Quran tí mo sọ sí ní ìbáyé rẹ̀ dáadáa yóò mọ̀ wípé lápòjúwe sọ́ọ̀rọ̀ àṣà tó parí sí wọ́lọ̀ bọ̀ọ̀lìn bá kọ́ sọ̀rọ̀ tó tẹ̀lé tó bẹ̀rẹ̀ láti alifilani dáadáa ìjábọ̀ yóò rí pé ìpapọ̀ ń bẹ láàrin méjèèjì gbogbo sórọ̀ kan kúkejì sórọ̀ tó síwájú ètò tẹ̀lé tó fi dé sórọ̀ tó náà tí tó jẹ́ sórọ̀ pàmò kùrán gbogbo ẹ̀ ló ń ta ìṣúra àti pé àti tí ó bẹ tó tí ò bá hàn fún sọ ó ṣàlàyé àpadà sí aburú tí ń bẹ fẹ́ni tó jẹ́ mùsùlùmù tẹ́lẹ̀ tó kò ní ìsìláàmù tó bọ́ sínú ẹ̀sìn ń ṣàlàyé wọn tí wọ́n bá pàdé níyà ẹlẹ́sẹ̀ ilé níwájú ọlọ́run níbi àkèyàmù ilé ìdásílára ìdáni ìgbà tí wàá bẹ̀rẹ̀ ayàtà parí sẹ́yìnsìn ó wá sọ̀rọ̀ nípa nínú ojú ẹ̀sìn jíjọ́nà ẹ̀sìn kí ni kànáà kí ni àpadà àti aburú ìyà tí ó máa ń jẹ́ ẹni tó kú sínú kèfèrí lẹ́yìn àwọn ìjẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àti ìwọ́n tó yọ̀nà ọ̀rọ̀ kí ni sànà ọ̀sọ̀ fẹ̀tẹ̀lẹ́ ọ̀sùn bẹ́ẹ̀ ìdọ̀gbọ́n mẹ́ àti pápọ̀ ṣé ń bẹ láàrin ẹ̀rọ méjèèjì òun ni wíwí ẹni tó lóun náà ẹni tó òun náà jẹ́ mùsùlùmí ẹni tó ṣe pé òun náà jẹ́ ẹnu tó kóun náà jẹ́ mùsùlùmí tí ò kóun islam èèyàn wà nínú islam kò kóun islam kò tí ì sọ́dẹ ní àlìjẹ́nà iṣẹ́ àlìjẹ́nà ló ń ṣe lọ́wọ́ kò sí ìkú sórí ẹ̀ tó lára iṣẹ́ àlìjẹ́nà káàkiri lójú ojú ọlọ́run ní kánáwó sẹ́sìn tó ìwé ẹni náà ní kátà sí kọ́nà wọn bá sọ́mọ́ àwọn wọ́tà alákó ọrẹ ní kéèkì ẹ̀ lórí ìwánú islam tó ìwánú islam táàdáwò kan sì kejì tó láwọn kẹtọ́ ní kó ní sùlámù èyí tó kú jù bẹ́ẹ̀ lọ bá wọ òfin sùlámù ńlẹ̀ òfin ojú ọ̀nà láti kalẹ̀ tó tún máa tó ojú ọ̀nà nínú lábẹ́ sùlámù ọlọ́run wá yọ̀ dárí jì fún wọn bóòlù sì wá ní owó náà àná sówó nìyẹn ọlọ́run wá mú guideline wá ìlànà gbà tó fi náwó yẹn nínú tí wọ́n gbà fẹ́sìn ní ọlọ́run bá ní والتلازم بين الآيتين نعم نيبل نجسري جوان تكون وطن يسين الوان كل الطعام كان حلا لبني إسرائيل فلن تنجى إلا ما حرم إسرائيل على نفسه أما جوان جبان إسرائيل بني إسرائيل على العالم إسرائيل

three ninety four three ninety five àyàtì mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra wọn yìí ọ̀rọ̀ kan tó wọ́n sọ wọ́n túmọ̀ ara lálàyé ni kò wá nífẹ̀ẹ́ rọrùn kámọ̀ èyí tá a bójútà rẹ̀ sẹ́yìn sí ní nàìjíríà yẹn káwá fi ninety four lọ sí láti kalẹ̀ lẹ́nu a ti ṣe májẹ̀mú wípé pẹ̀lú ògbó ọlọ́run duration of the state lọ́dún yìí ó pọ̀ jù ní orí kó jẹ́ fifteen minutes forty to fifty minutes sòtá bá ti rí ta ti ní ìsìn àti ìtọ́jú tó mìíràn torí bẹ́ẹ̀ apple fóònù ìjẹ̀rẹ̀ ní adékẹ́sù láàrin àtẹ̀ká bẹ̀rẹ̀ jáde pé táwa ti fẹ́ mú ní ọjọ́ mi ayé àmẹ́tẹ̀ kan yẹn láti tú papọ̀ lẹ́sẹ̀ kan kó lè yí wọlé dáa eléyìí ó máa jẹ́ ní ọ̀túnla iṣẹ́ ọmọ ọ̀tún ìkẹ̀rí àtisọ́kọ́jọ́ friday onímọ̀ṣẹ́ tẹ̀síìr ní máa fi friday ṣe lẹ́yìn jùmọ̀ náà. lọ́yà ní manifestation questions and answers ṣùgbọ́n ní sátọ̀dé iṣẹ́ àwọn apàdé àwọn ń ní méjì kò ní jẹ́ lẹ́yìn kan àbọ̀ yóò máa méjì sábò méjì àbọ̀ ha torí kọ́ bí ní so abẹ́wọ́n sọ àwọn ọ̀tá yọ ọjọ́ náà ètò ní lọ́nìí lọ́nìí láyà àlùbáríkà ìmọ̀nà adùn tí ń bẹ ní ìgbọ́rọ̀ ọlọ́run ọba nípasẹ̀ àwọn ọlọ́run rẹ̀ ìjábá pàdé níwájú rẹ̀ lọ́jọ́ tí owó mi wúlò tí dúkìá mi wúlò tọmọ mi wúlò àtẹ̀tẹ̀ bá pàdé ọlọ́run ọba ní tàwíìdì àdìsọ́nìyà subhanaka alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk